joshua orí kọkànlá ó sì ṣe nígbà tí jábínì ọba aṣóòrò gbọ́ nǹkan wọ̀nyí ó ránṣẹ́ sí jobabu ọba madoni àti sí ọba shimeroni àti sí ọba akshafu àti sí àwọn ọba tí ń bẹ ní àríwá lórí òkè àti ti pẹ̀tẹ́lẹ̀ ní ìhà gúúsù ti kinerotu àti ní ilẹ̀ títẹ́jú àti ní ilẹ̀ òkè dóòrù ní ìhà ìwọ̀ oòrùn àti sí àwọn ará kénáánì ní ìhà ìlà oòrùn àti ní ìhà ìwọ̀ oòrùn àti àwọn amóórí àti sí àwọn íìtì àti sí àwọn pérísì àti sí àwọn jébùsì lórí òkè àti sí àwọn ífì nísàlẹ̀ ẹrmónì ní ilẹ̀ mispa wọ́n sì jáde àwọn àti gbogbo ogun wọn pẹ̀lú wọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn bíi iyanrìn tí ń bẹ lí etí òkun fún ọ̀pọ̀ àti ẹṣin àti kẹ̀kẹ́ pípọ̀ pípọ̀ gbogbo àwọn ọba wọ̀nyí sì péjọpọ̀ wọ́n wá wọ́n sì dó ṣọ̀kan ní ibi omi mérómù láti fi ìjà fún Ísírẹ́lì olúwa sì wí fún Joshua pé má ṣe bẹ̀rù nítorí wọn nítorí lí ọ̀la lí àkókò yìí èmi ò fi gbogbo wọn tọrẹ níwájú Ísírẹ́lì ní pípa ìwọ ò já pàtí ẹṣin wọn ìwọ ò sì fi iná sun kẹ̀kẹ́ wọn bẹ́ẹ̀ ni Joshua àti gbogbo àwọn ọmọ ogun pẹ̀lú rẹ̀ yọ sí wọn lójijì ní ibi omi mérómù wọ́n sì kọlù wọ́n olúwa sì fi wọ́n lé Ísírẹ́lì lọ́wọ́ wọ́n sì kọlù wọn wọ́n sì lé wọn títí dé Sídónì ńlá àti títí dé misrefotimemu àti dé àfonífojì mispa ní ìhà ìlà oòrùn wọ́n sì pa wọ́n tó bẹ́ẹ̀ tí kò kù ẹnìkan sílẹ̀ fún wọn Joshua sì ṣe sí wọn gẹ́gẹ́ bí Olúwa ti pàṣẹ fún un ó jápa ti ẹṣin wọn ó sì fi iná sun kẹ̀kẹ́ wọn Joshua sì padà lé àkókò náà ó sì kó aṣọ́rù ó sì fi idà ọba rẹ̀ nítorí ilé àtijọ́ rí asóòrù lé olórí gbogbo ilé ọba wọn ni wọ́n sì fi ojú idà pa gbogbo ọkàn tí ń bẹ nínú rẹ̀ wọ́n run wọ́n pátápátá a ku ẹnìkan tí ń mí sílẹ̀ ó sì fi iná kun asóòrù àti gbogbo ìlú àwọn ọba wọn ni àti gbogbo ọba wọn ni Joshua kó ó sì fi ojú idà kọlù wọ́n ó sì pa wọ́n run pátápátá gẹ́gẹ́ bí Mósè ìránṣẹ́ Olúwa ti pa láṣẹ ṣùgbọ́n àwọn ìlú tí ó dúró lórí òkè wọn Ísírẹ́lì kò sun ọ̀kan nínú wọn bí kò ṣe aṣóòrù nìkan èyí ni Joshua fi iná sun àti gbogbo ìkógun ìlú wọ̀nyí àti ohun ọ̀sìn ni àwọn ọmọ Ísírẹ́lì kó fún ara wọn ṣùgbọ́n gbogbo àwọn ọkùnrin ni wọ́n fi ojú idà kọlù títí wọ́n fi pa wọ́n run wọn kò ku ẹnìkan sílẹ̀ tí mí gẹ́gẹ́ bí Olúwa ti pàṣẹ fún Mósè ìránṣẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ni Mósè pàṣẹ fún Joshua bẹ́ẹ̀ ni Joshua sì ṣe òun kò ku ohun kan sílẹ̀ nínú gbogbo ohun tí olúwa pa láṣẹ fún Mósè bẹ́ẹ̀ ni Joshua gba gbogbo ilẹ̀ náà ilẹ̀ òkè àti gbogbo ilẹ̀ gúúsù àti gbogbo ilẹ̀ Góṣénì àti ilẹ̀ títẹ́jú àti pẹ̀tẹ́lẹ̀ àti ilẹ̀ òkè Ísírẹ́lì àti ilẹ̀ títẹ́jú rẹ̀ láti òkè Aláàkì lọ tí ó lọ sókè Séírì àní dé Báálì ní àfonífojì Lẹ́bánónì nísàlẹ̀ òkè Amónì àti gbogbo àwọn ọba wọn lé ó kó ó sì kọlù wọn ó sì pa wọn Joshua sì bá gbogbo àwọn ọba wọn níjagun lé ọjọ́ pípọ̀ kò sí ìlú kan tí ó bá àwọn ọmọ Ísírẹ́lì ṣọ̀rẹ́ bí kò ṣe àwọn Ífì àwọn ará ìlú Gibeoni gbogbo wọn ni wọ́n sì fi ogun gbà nítorí láti ọ̀dọ̀ Olúwa lé a ti mú ọkàn wọn le kí wọn kí ó lè jáde ogun tọ Ísírẹ́lì wá kí ó lè pa wọ́n run pátápátá kí wọn kí ó má sì ṣe rí ojú rere ṣùgbọ́n kí ó lè pa wọ́n run gẹ́gẹ́ bí olúwa ti pàṣẹ fún Mósè ní àkókò náà ni Joshua wá tí ó sì ké àwọn ọmọ Ánákì kúrò ní ilẹ̀ òkè kúrò ní Hebroni kúrò ní Debiri kúrò ní Anabu àti kúrò ní gbogbo ilẹ̀ òkè Juda àti kúrò ní gbogbo ilẹ̀ òkè Israẹli Joshua run wọ́n pátápátá pẹ̀lú ìlú wọn kò kù ẹnìkan nínú àwọn ọmọ Ánákì ní ilẹ̀ àwọn ọmọ Israẹli bí kò ṣe ní Gaza ní Gati àti ní Aṣdodu ni wọ́n kù sí bẹ́ẹ̀ ni Joshua gba gbogbo ilẹ̀ náà gẹ́gẹ́ bí ohun gbogbo tí Olúwa ti wí fún Mósè Joshua sì fi fún Israẹli ní ilẹ̀ ìní gẹ́gẹ́ bí ìpín wọn nípa ẹ̀yà wọn ilẹ̀ náà sì sinmi lọ́wọ́ ogun.